ọgẹ̀ ìgbọ̀n bẹ́ẹ̀ ayé tó bá ti ṣe tẹ́wàá ṣe wàhálà sàn àwòbìlà ẹ̀ṣẹ́ alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa alihi wa sahbihi wa man wala ah, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní kíláàsì tá ṣe ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa àwọn tírà mi mẹ́ta tí ó wà related mọ́ Sahih Bukhari Sahih Muslim one way or the other nípa pé àwọn tí wọ́n ṣe tírà yìí náà àwọn náà kílè mọ̀ pé àwọn àhádìsù sàhíhá làwọn kò síbẹ̀ a sọ ń pa Sahih ibn Khuzaimah a sọ ń pa inṣáàlá ní ìrọ̀lẹ́wìn bí lọ́sàn-án a máa sọ̀rọ̀ ń pa al-mustakhrajat ala sahihayn al-mustakhrajat ala sahihayn àwọn tíra tí wọ́n ta ṣe ìkọrọ̀jù ẹ̀ lórí sahihayn kí la mẹ́rin pẹ̀lú ẹ̀ á tí a bá rántí a sọ lórí al-mustadrak ala sahihain ti ti hakim ta ni tó mọ́ hakim fi ṣe abu abdullah ibn al-bayy ó pé àwọn àhádìsì tó ipò jẹ́ sahih náà bọ̀ tó lọ gẹ́gẹ́ bí hakim ṣe fíl tó lọ lórí shartu bukhari àti muslim bọ̀ tí wọn mú wá nù bukhari sahih bukhari àti muslim tó ń wá mú wọn wá àbáwọn míì náà tó ṣe pé wọn fẹ́ kan tí ẹ uh, àbáwọn míì ok lọ́gbẹ́lọ́dọ̀ ṣùgbọ́n tó gbà pàwọn náà wà sahih tọ̀ṣẹ́ wá rí tán pé ní mustakhraj àbí ọba ìpè mustakhraj àdísọ́ ọba pìtírà kan ní mustakhraj nǹkan mìn kó lè pé máa ka ntẹ́ nìyí kọ òní wípé bí sahih Bukhari ṣe wà yẹn bí sahih wà káwá rí ẹnìkan tí òun wá lẹ́yìn wọn àbí tó tiẹ̀ wá lásìkò wọn kí òun náà wá múrú hadisi tí Bukhari kóun náà wá múrú hadisi tí Bukhari àti Muslim tán mú hmm? but òun náà lo ìsinádù tara rẹ̀ tó líǹkì ẹ̀ mọ́ kíra Bukhari àti Muslim ẹ̀kí fún yí ní bó ṣe rí ṣẹbá gbé sọ́lẹ̀ Bukhari ní ìsìn bó ṣe wà ẹ̀yìn rí pé inú sọ́lẹ̀ Bukhari táwà ní lọ́wọ́ lóṣìí ẹ ò lè rí níbi ìsinádù tẹ́rì pé àdásàn al-Bukhari ìmọ̀ bẹ́ ẹ̀sá àti mọ̀tí sọ kínú sọ al-Bukhari nìsìn kò ní sí ń bẹ̀ pé àdásàn al-Bukhari inú sọ Muslim rẹ̀ ní rí àdásàn Muslim ibo ni kí ló fà á ó ní pé bí sọ́dùkọ́lẹ̀ ṣe wà kọ̀mpáìlì yẹn àkànkọ́ sí ni ó ti ní rìwáyà àtẹnìkan náà ọmọ kí o Bukhari là ń lò ṣẹgbọ́mìí nísìn níjòkó Bukhari mọ́sàlá àwọn èèyàn tán gbà sọ́lù Bukhari wà lọ́dọ̀ rẹ̀ wọ́n lè tó bí 2000 wọ́n lè tó 3000 tọ́ ọ̀kan náà ọmọ kí o Bukhari a hmm, ń pẹ̀lú kan ní alfarobri àwọn kí Bukhari ni tọ̀wọ́ nísìn ríwáyà rẹ̀ fún sọ̀rọ̀ Bukhari òun ni àwa ń ká but a fókọ ẹ̀sí mọ́ because copy yẹn ti pọ̀ wọ́n ká gúúsùmọ̀ pẹ́lá bá ti ríwáyà oh, ríwáyà farabri ni farabri ni ó sọ wípé Bukhari sọ fún báyìí so now bí n pé bukhari ń ka àdísì tí ẹ̀ tó gbá pẹ̀lú ìsinadìn àwa ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ṣéhù bukhari onísọ̀rọ̀ bukhari táwọn káyì because the fact àti kó kọ sí pé sọ̀rọ̀ bukhari ní omi pé bukhari ló gba gbogbo àdísì tó wà nù tíra ìwá àtẹ̀ ní máa sọ pé àdọ́tà ló bukhari mọ́ nígbà tí ò tí wà lákòójọ papọ̀ tó ti pé bukhari wá kàn kàáfẹ́ nìkan tó jọmọ kéwù rẹ̀ nìkan lòun sọ pé àdọ́tà ló bukhari bọ̀gbà tí bùkọ́rí kàkàtí pàdé ìsìnlẹ̀ ìjọ sójú kan ìtún pé gbogbo nǹkan tó bá ma ka nígbà yìí ní ṣe ó bùkọ́rí náà ló wà mẹ́ tọ́ ibi tẹ́ ìdí lásán ni pé tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ lásán wọ́kọ̀ pé kọ́ọ̀lá abu abdullah al-bukhari adásánà al-humaydi tọ́ lẹ́yìn first one yẹn gbogbo yòókù ẹ̀ ń dákọ̀ bùkọ́rí ma hmm? bó ṣe rí fún bùkọ́rí ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí malik حدثنا مالك ابي كيري كذا اخبرنا yahya بن يحيى عن مالك na malik tó kọ́mọ̀ lọ́dọ̀ tiwa riwaya kan náà ọmọ kí malik a pè yahya yahya al-laythi al-masmudi ni wáyé tọ́ bí andalus ni north africa sàgbé wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ so ló fi ṣe pé ìtọ̀ mọ́átà tó kọ́mọ̀ lọ́rọ̀ ti wà nìyẹn òun ṣe ríhìlà láti andalus lọ́lbá malik nínú àwọn tágbà mọ́átà wádọ̀ malik mọ́átà ibn wahab ń bẹ mọ́átà zubairi ń bẹ suwedi ń bẹ muhammadu hasan shaibani ń so yẹn náà nígbà méjì tí buhari mú wá olùmọ́lík náà olùmọ́lík hmm? tẹbárántí buhari lo tọ̀ríkù sùsáàbùnà òyẹ́ náà olùmọ́lík olùhamad bin zaid hmm? olùhàwọn àmì náà ikú kọmọ lọ́rọ̀ ríru iná malamal bin ìyá ti ń bọ̀ kò sí mẹ́ nínú mọ́ta tó kọ́ mà nílùú tiwa láàrin ìnámàlà àmàlùbìnìyà kò sínú mọ́ta tọ́ ó sì bùkọ́rí òun náà jọmọ kí o malik ó jẹ́ bí i àfáàfún mamu oníkọ́ di kùdọ́ ní baghdad so ìnámàlà àmàlùbìnìyà ti gbẹ̀mí So mì pé rìwáyà àtẹ̀ ó include ẹ̀ but ìgbà tí mẹ́lìkì ó kà sáwọn olómi kò include ẹ̀ so rìwáyà ẹ̀ tó ní tọ́lá pé súnà àbìdá bó ṣe wà ń sáàsàn kìí súnà àbìdá ẹ̀yọ̀ kan ló wà ń àbùdá náà ló ní wọ àdísì ibẹ̀ ṣùgbọ́n ó ti pẹ̀lú ọmọ kéwù rẹ̀ tó bá gbà wá rìwáyà bùnú àwọn kìí gba àdísì nígbà yẹn àfi kán líǹkì ẹ̀ sàgbé ní ìsìnbáyìí ní ìsìnkú àlàkẹ́ ní ìsìnkú anybody tí ó máa mọ̀ bùkọ́ lírí à ní ìjásà kankan but ó bùkọ́ lírí kọ́mọ̀ sí ráàrẹ̀ làwánká ní ìsìn ẹnìkankan nù wa ní ìsìnbáyìí à ní ìsìnádù direct dọ́dọ̀ farabri tó jọ mọ̀kẹ́ bùkọ́rí tàbí sọ pá ah, ìsìnádù wa sísọ bùkọ́rí ni gbogbo àwọn ìsìnádù dọ́dọ̀ sọ́lùbùkọ́rí ṣùgbọ́n ò ní ka ìsìnádù ó ti gùn jù kọjá nǹkan ti kó o tó ka ìsinádùn ẹ̀ débi tó ti débi àdísì Bukhari gan bóyá láàfà ọ̀dálẹ̀ and gbogbo àwọn tó wà ní ìsinádùn gan ò mọ̀ wọn so torí ẹ̀ ló ń kálukó fi wúwa nígbà tó ń kó àdísì Bukhari ọ̀rọ̀ àfẹ́ká ẹwẹ́ dákọjá lọ sí Bukhari àmẹ́mì náà ní ìsinádùn tèmi gbọ́gbọ́n ní ha hmm? so anytime tẹ́ bá ti no sáà fẹ́ Bukhari tiwọn ìwọ́ so that ní pé tàbákà ti píṣọ̀ picture about the man mọ́ ṣéèkù Bukhari àbí ṣéèkù ṣéèkù ẹ̀ amápẹ̀ ní dákọ̀ Bukhari lá cause once wọ́n fi lè dákọ̀ Bukhari already kò ní jẹ́ nǹkan míì no sars oil Bukhari náà ní káyẹn ṣẹgbọ́miyé tọ̀ hmm? tálákọ̀ọ́kọ́ tí mo sọ tó sì pé link líǹkì mọ́ Bukhari tíra ẹ̀ ní ká because ìwáyà tèmi fún tíra rẹ̀ nìyẹn bọ́tí ìbá dákọ̀ ó jẹ́ kí ni mustakhraj lórí tíra rẹ̀ a good example sunan al-Bayhaqi al-Imam al-Bayhaqi tó ní sunan àwọn hadith tó ma fi ń sẹ̀rí ń bẹ hadith Bukhari àti Muslim ni àtàwọn mìíràn imam Abu Dawud imam Bukhari àti Muslim pẹ̀lú isnad hmm? tọ́ nígbà mí ń káàgbé ní ìsọ́bá fi lè dákọ̀ Bukhari ń bẹ àdísì ah, mm, Bukhari náà nìkan tó bá dákọ̀ Muslim bọ̀ káàgbé ní ìsàwà lè àdísì ní àdísì Bukhari náà ni bọ̀ kò sí Bukhari ní isnad agbàdàwà pé nígbà tàbí kọ̀rọ̀ fẹ́ líǹkì àpàdà gba Sheikh Bukhari àbí Sheikh Bukhari àtòkútọ̀ mustakhraju ni so òun náà ń ní mustakhrajat so bí n pé gbogbo tá a ti ń discuss mọ́nà kó sì mú sí pẹ̀lú Sahihain طب موضوع المستخرج هو أن يأتي المصنف ẹni tó fẹ́ kó tíra kan jọ kó ṣe kó wo kí ni ìlà kìtàbí min kutub hadith kó wo tíra kan pàtó ní àwọn tíra hadith náà kójọ bóyá Bukhari Muslim Muwatta Imam Malik abimi fayokọ́rìjà ahadithahu bí asanida li nafsihi yóò wá mú àwọn àdísì yẹn àdísì ìtara tó bọ̀gbọ́n bọ̀kọ́rì òun ló mú jáde yóò fi sínú tíra rẹ̀ tó ń fẹ́ ṣe yìí pẹ̀lú ìsinádù tiẹ̀ náà mẹ́ngẹ́rì tọ̀rí kì sọ hibil kìtà àmọ́ kò ní gba tọ̀rí ku ẹni tí ó ní tíra gangan tó jẹ́ bọ̀kọ́rì àbí muslim kò gbọ́dọ̀ dákọ̀ ẹ̀ fàyẹ̀ sẹ́mi ò máa fi ṣe ìhí but tó bá padà níbi ìsinmi ẹ̀kọ́ yóò wá padà meet up pẹ̀lú ẹni tí ó ní tíra àgẹ̀gẹ̀ Bukhari àti Muslim pẹ̀lú yóò lọ meet up pẹ̀lú ṣéèkù ẹ àwọn ọmọ ń fọ ọkọ̀ àbẹ̀ tó wà lókè ṣéèkù ẹ̀ àbúkọ̀ lọ meet up pẹ̀lú òun ìgbà míì wọn bẹ̀tọ̀ páwọn tọ́bá fẹ́ ṣe mùsákájú náà kan wọ́n ha wọn ò ní rádìí sí yìí ní tọ̀ríkọ ẹlòmí àfi tọ̀ríkọ ẹni tó ní tíràtàn ṣe mùsákájú wọ́n wà lò wọ́n mọ̀ ń lò náà but essentially wọ́n ó fẹ́ gbìyànjú kan avoid it tọ̀ ìtànsọ̀ pé èèyàn ṣe kíni mustakhraju òun ni ó fa ọ̀rọ̀ táwọn àfáà bá ti sọ pé nù Bukhari àti Muslim hmm? èwú ló lọ́lájú táwọn àfọ́ mọ̀fà náà fa tọ̀ dárọ̀ kú tí wá ní kíni pé ẹ́sẹ̀ máa fi sọ́yìn Muslim o pẹ̀lú Bukhari pé ma amila Muslim shay'a Muslim ò ṣe kankan náà إنما عمل مستخرجا على فهم البخاري sama tu ma pe inna amila mustakhraja ituma en pe di same hadith si bukhari di bàbá náà ni muslim náà fẹ́ gbà ṣùgbọ́n kò ní lọ tariku bukhari because ni se le ni so muslim si ke ba mo do ismail nbe ipe ni to so ni pe eh kíni bukhari ti lànà kalẹ̀ fún o ti pe bukhari la di wa so oda èmi o mi o de be ọ̀rọ̀ yẹn te n mo túmọ̀ ìmá músìmù tóbi lóòtọ́ àmọ́ fẹ́ fi hàn wọ́n ní lẹ́gùn tí músìmù wà sí Bukhari ni bí i kan pé kí ni kí ló ṣe ọkẹ́ Bukhari ti ṣe gíná táwọn náà gbá ah, ṣe mínísì ọ̀rá ṣe àdíṣẹ́ wà sọ̀rí jẹ́sẹ̀bìnà Muslim bọ̀tọ́ pé hadisi kankan náà ni wọ́n jọ ń gbà wá bóyá wọ́n jọ méjì lókè ní o àbí lọ́nà sáábẹ́ ni o náà ẹ́ eh? ló sọ pé láòlàlùbùkọ̀rí láòlàlùbùkọ̀rí ma záhàbà mùsùlùmù wà láàárọ̀ ẹ bá sọ́lá bùkọ̀rí pé mùsùlùmù sí gangan kò ní wá gan kò ní gangan kò ní mà sọ pé mùsákọ́rọ̀jù ló ṣe tọ́mọ̀ pé ìbájú ṣe mùsákọ́rọ̀jù lórí tíra ẹnìkan ẹ mọ̀ pé ẹni tán sọ yẹn gangan ó kọ rẹ̀ ò ní hàn níbi ìsinádẹ́ni yìí fẹ́ lò ó kọ ṣẹ́kù rẹ̀ ni wọ́n hàn dàdí sọ́bì pé ẹni tó jẹ́ kọ̀ líìgì fẹ́ tó ní tíra yìí ni ẹni tó fẹ́ mùsáhájì lo tọ̀rí pẹ̀ kìí sóhun gangan bọ̀ tó bá wá há o yóò padà wá lòun náà so ìtàpẹ̀ ní mùsáhájì so now nísìn nírú last time tá à ń tí a ń sọ pé ibn hibban gan kọ́ pé ibn khuzaimah ma kíwẹ̀ ni yìí na dásánà abubakar mọ̀sánà bí sí ń dákọ̀ dásánà abubakar ibn khuzaimah yẹn ìyẹn ò lè jẹ́ mustakhraj fún sọ ibn khuzaimah bí wọ́n dákọ̀ bí n tó fẹ́ jọ pé ibi ká pé bí ké nọ́fà sọ ibn khuzaimah lòun náà kan fi ó mọ́kàn má dé ìjẹ́ ìsìn gbọ́ ṣẹ́kọ̀ ẹni but by time you know, ibn hibban kọ òun náà tó máa ń lo àdísì bukhari but kìrìsìn sọ ibn bukhari yóò gbà ń tọ̀rí pẹ̀lú ìsinadùtẹ̀ yóò dákọ̀ bukhari tó bọ̀ ẹni tàn tàbá ti rádìsì kankan bí tíra kan tàríká àdìsì ìbẹnu Bukhari ìbẹnu Muslim ìbẹnu Mu'atta ṣùgbọ́n Muslim wò hàn nù ìsinádù ẹni tí ó má dìsì wá fún ara rẹ̀ Bukhari ó hàn bẹ́ Malik ó hàn bẹ́ bọ̀ ṣéèkù maliki hàn ṣéèkù Bukhari hàn ṣéèkù Muslim hàn dẹ̀ á ní mustakhraj ni tíra ẹlẹ́ẹ̀kejì jẹ́ sí tíra alákọ̀ọ́ náà máa bẹ́ẹ̀ àwọn tíra kan mẹ́tẹ́ kan sí lójẹ́ mustakhraju máa lórí sahihain o ni asharul mustakhrajat ala sahihain àwọn tíra tó pọ́pùlà dáadáa tó ìpínwó jẹ́ mustakhraju fún sahihain adẹ̀ sọ kí láwọn àfáàmọ́ fáwọn tíra yìí ṣe ni wọ́n sì wúlò fún nínú àwọn tíra tó pọ́pùlà jù ìṣẹ́lẹ̀ lórí méjì al-Bukhari المستخرج على صحيح البخاري المستخرج على صحيح المسند لوكي fún Bukhari al-Ismaili al-Ismaili yìí nínú àwọn àfáà tó wá lẹ́yìn lẹ́yìn ni ò kìí ṣe rọ Bukhari o kìí dẹ̀ sì ṣe rọ ìfà kọ́lá kìí ṣe rọ ọmọ kí o Bukhari hmm? Bukhari kú ní 256 then Ismaili kú ní 371 wọ́n bí ní 277 kò bá bùkọ́ rí gan láyé alákìí ṣe lẹ́gbọ̀ ọmọ kíwẹ̀ lẹ́gbọ̀ ọmọ kíwù ọmọ kíwẹ̀ so náà ń bá ìtàn tó náà bá bẹ̀rẹ̀ sí wá mọ́ àwọn náà fífẹ́ Bukhari ń bẹ̀rẹ̀ but kò ní gbé màrẹ̀ jáde kóhùn náà sọ pé ẹ eh, èmi náà á ní èmi náà ní ìsináà sísọ ìbùkárí ọ̀dọ̀ ní ìsináà ìgbẹ̀ lọ́lé kí ó náà fẹ́ kàntírà bùkárí ju kọ́mọ́ so òun náà wá fẹ́ ṣe pé òun náà fẹ́ gbóhùn òun náà ṣe rí hílà òun náà ṣe gbìyànjú òun náà fẹ́ ṣe tàkìríjù àdísì bùkárí yẹn àwọn so yóò àlọ́lé mìtì ṣéèkù rẹ̀ so òun là ń pè ní al-Ismaili à ibn hajjar rahimahullah ma ń lo tíra rẹ̀ gan láti fi ṣe Bukhari tíra Abubakar ismaili kéwù rẹ̀ ṣe dáadáa àfà oní hadith ni àfà oní fiqh ni àfà oní lugha ni then ọmọ jurjan jurjan wà ní nisabur bí Iran nísìn so àfà àgbà ni bọ̀ kìí ṣe ọmọ kò bá Bukhari láyé kìí dẹ̀ sí lẹ́fọ́ ọmọ kíwẹ̀ ọmọ kíwẹ̀ so náà ń tàbá wúrú tíra tẹ̀ nísìn òun ó dákọ̀ ẹnìkan tó bá dákọ̀ ẹnìyẹn yóò wà tún dákọ̀ ẹnìyàn sinadà náà yóò tún dákọ̀ tó wá kan bóyá ọgbọ́n kan ṣe bukori kò ní dákọ̀ bukori rárá but nínú tíra rẹ̀ gangan ó dákọ̀ Bukhari níbi tí bá ti rí àdísẹ̀ mi ń so and uh, ara tó tún ṣe ni pé ó sọ́dí sọ́lì tóun fúnra rẹ̀ ó sì láwọn túrókù fún àdéhùn tí Bukhari mú wá àwọn túrókù tó pọ̀ tí ó sàlàyé ń bẹ̀ yí pé ah tọ̀ríkù tí Bukhari mú wá yé nísìn òun lè sọ pé tọ̀ríkù ilé ìgbọ́n bẹ́ẹ̀ tájú lọ ẹ lọ pé báyà tọ̀ríkù tó máa ní sí pé lábùsù yìí wà ń bí àwọn kò sí lábùsù ilé ìgbà mí bẹ yóò sì tako Bukhari lórí tẹrújúmọ̀ tí Bukhari bá ṣe káàkiri Bukhari bá má dì síwájú tó bá fi pé báàbù ó fi kíní kan ṣe táìtù àdìsẹ̀ pé báàbù ẹni tó sọ pé báyìí ṣe àlùwòdó mẹ́ta mẹ́ta ni mọ́sálásí yóò wá sọ fóun tó sọ pé tẹ́lẹ̀jùmọ̀ tí Bukhari ṣe yìí kò bá hadith tó mú wa pé nǹkan tó mú wa hadith yìí ń sìn kò sọpọ́ọ̀tì tẹ́lẹ̀jùmọ̀ máa pé kò sí bá sí lè mú tá a sì lè rí nǹkan tí ń ṣe tẹ́lẹ̀jùmọ̀ fún ìdí hadith tó bá wá sọ rẹ̀ sometimes yóò correct tọmọ́nà sàn kò ní correct Ibn Hajar wà fún lé sí pé ah, ó bá mú ó rí dáadáa torí tí àbùkọ́ rí fẹ́ni tó bá fáwọn tán sọ́dẹ̀ àdísà ó lágbára púpọ̀ kò jẹ́ báwọn yẹn sì sọ ó lágbára púpọ̀ tíra àwọn àfáàn Bukhari ní ó lè ní hadisi lọ́wọ́ ọ̀tọ̀ ní hadisi tí ó lò yóò ládìsì kan lọ́wọ́ hadisi yìí ó wá sọ̀hí lọ́dọ̀ but àwọn àdìjálù rẹ̀ ò nípa tó rú àdìjálù ọ̀fẹ́ lò kò fẹ́ kí ó wà ń sọ̀hí Bukhari yóò wá lo hadisi mi tóhun wọn ní láfzù nǹkan tó ka fi ṣe tẹ́lújúmọ́ ṣẹgbọ́mí yóò wá fi hadisi tí ó lò yẹn tó ní lọ́wọ́ òun ni ó wá fi ṣe táìtù but hadisi tí ó mú wá gangan kò ní ní kí ní ẹnu tí wà bá wò ó ní ìdáàtùn lè lè ní so àwọn táwọn bá ti kó gbogbo àdísì yẹn jọ wọ́n ni ah, ok the same àdísì yìí náà ni but àdísì èyí tí ò mú wá yẹn ló fi ṣe tẹ́lẹ̀júmọ̀ torí kò fẹ́ kẹ́ ẹ sọ pé wà láwọn a good example ìmọ̀ báyà mo ṣàlàyé kí ní ìpín rí tẹ́ ẹ bá wo inú sọ́yìn Bukhari ọ̀nà bíi mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún tí Bukhari bá mọ̀ Bukhari máa ń rìpítà àdísì dáadáa bọ̀ tó bá rí peter dis kò lè rí peter dis náà kó sì mú wa pé kó wá ìpín kankan pé kò ní ní purpose kankan pé ọ̀nà ọkàn rí ah, peter hmm. yóò mú hadith wa níbàá the same hadith yẹn yóò mú wa ń bomi pẹ̀lú ìsinádùn mi ẹ́ ó lè tó bá torí wọ́ọ̀dù kan tó kàn àpẹ́ ẹ̀mbẹ́ ló fi lo ìsinádùn yẹn yóò tún mú the same hadith yẹn wá níbòmí pẹ̀lú ìsinádùn mi bóyá torí wọ́ọ̀dù kan ló fi mú wa ń bẹ́ ṣẹ́wá ní ìsàgbé ti di ọ̀nà mẹ́ta tó mú wa ó rẹ̀ pé nígbà tó kọ́ mú wá yẹn wọ́ọ̀dù tó wà ń bẹ̀ níbi aláàkọ́ tó mú wá òun a fi ṣe báàbù fún ẹlẹ́kẹta wó wá wá báàbù tó ṣe jáde náà àdìsí tó máa fi kí ni àdìsí ìfìrẹ́lẹ́ ìdìmẹ́lẹ́ ìyẹn ní sọ pé lọ wà àdìsí yẹn ẹni fi wọn bẹ àmọ́ kò yí fẹ́ fún yẹn direct answer ó ṣe wàhálà díẹ̀ kó tó nǹkan tán àdíìsì jábìrún abdullah tó ní anábi sallallahu alaihi wasallam ó hánà fún wa náà anábi probiti wa an yẹ turuka ahàjúná ahìláhù lẹ́yìnlá tẹ́nìkọ̀kan wá bá travel pé ká má wọlé lóru tàbá ń dé padà pé ká má wọlé lóru ẹ̀sán àmàdísì náà tẹ́bá orú hadith nísìn àwọn yóò sọ pé ah àwọn wòlé lóru èyí ṣe nísìn tẹ́bá orí sí sí bíọ́n tí wọ́n kidnap yìí náà èyí ṣe tẹ́yìn wáá dínà síbí léèyàn náà ni ẹlòmí bẹ̀tẹ̀ bá bèèrè sọ pé wọ́n lọ ní wọ́n ní ká má wọlé sí ah, ni kì í ṣe tádìí sí wí nù ọ́ kì í ṣe tádìí sí wí nù àwọn tásìkò àdìsí ní ọjọ́ náà máa ṣùgbọ́n wọn ò fẹ́ kàn mọ̀ fáwọn òyò lódò tó báyìí àwọn àtàwà lẹ́yìn mọ̀ fáwọn òyò lódò pé ànímọ̀ kankan pé àwọn ló sì mọ̀ ká tíra wọn ṣe rí lọ́dọ̀ ti wọn ẹni tẹ̀tẹ̀ bá ti ka hadith kan báyìí àwọn ọmọ gbogbo alfáàfẹ́ tó ṣe wá sọpá ti tẹ̀lé bá gbogbo ẹ̀bọ́wọ́ ló jẹ́ 20 bàtà tó bá ti sọ báyìí àwọn kò jọ ti wá tó ṣe pé ní ìsàbákà àti ìṣẹ̀yọ̀kan láwùjọ ẹ̀yọ̀kan náà lámà ìwáyà ẹ̀yọ̀kan náà lámà ìwáyà náà la fẹ́ kó gbogbo ìdájọ́ òun bò ẹ́ tọ̀ ṣẹ́rí náà Bukhari tó fi wá mádìsí wá ní sìnkọ́ o yóò wá fi ẹmọ́ gbọ́ bábù kádì sọ pé tẹ́ bá travel ẹmọ́ wọlé lóru Bukhari yóò wá kọ síbẹ̀ pé báàbù anáhàyè báàbù náhàyè pé ká má wọlé lóru liman àtọ́ọ̀lá lọ́gọ́ ìbà ẹni tó bá ṣe ìrìn àjò tó bá pẹ́ ṣùgbọ́n tẹ́lújúmọ̀ rẹ̀ nù fẹ́ni tó bá ṣe ìrìn àjò tó bá pẹ́ tọ́ but by time tẹ́yìn bá wo bí hadithi ẹni ibo ni pípẹ́ wà àpípẹ́ bò anábì ní tabatára tábù káwọn wọlé lóru wọ́n sọ pípẹ́ kò sí pípẹ́ ibi tó wí náà hmm? tọ̀ ẹfẹ́ fọ́tẹ̀ dẹ́nà àwọn èèyàn táwọn náà sẹ́sọ́ náà wọ́n pé àwọn èèyàn náà kákúrá ọ̀rọ̀ amẹ́bìsọ̀ sọ́lá gbọ́dọ̀ pọ́n lé ní tó bá wí náà ní ká mọ̀ lọ́lọ́ yes ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá wádìí ìtàn ni ṣẹ́rí tó ẹgbẹ́ lóòtọ́ ọlọ́run bá fáwọn èèyàn tàwọn fíkì tán bá wú sọ́dí àdísà ní sọ́sọ́lá nǹkan rọrùn púpọ̀ lóòtọ́ àwọn èèyàn wọláhì tọ́lọ̀ kò sàrálẹ̀ sàrẹ̀ àwọn èèyàn pọ́nrọ̀ ànẹ́bì lè bá bánàbì ti sọ́run náà ni ṣùgbọ́n ṣe rí láwùzù yẹn tí wọ́n wò kí sí láwùzù ẹ̀yọ̀ kan lọ́dọ̀ tí wọ́n kẹ́ tó lè gbẹ́dà yọ̀ nǹkan ẹ̀kọ́ gbogbo rìwà yàtọ̀ papọ̀ ni àwọn tí mọ̀tún máa ń dín wí but ẹ̀yọ̀ kan làwa máa ń rí ṣẹ́rẹ́ ẹ̀yọ̀ kan wọ́n jíjìn dáadáa wà láàlẹ́ ni pé ṣe rí kùkọ́lẹ̀ àti mọ́sùn bó ṣe wà àwọn àfáà táwọn wá lẹ́yìn táwọn wá fẹ́ bá kó ahadisul ahkam àwọn àdíìsì ìdájọ́ nìkan wọ́n fẹ́ bá kọjọ bí umdatul ahkam bí bulugh maram àwọn wà mú ẹyọ kan ṣoṣo because ìtìsọ́nù wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́

èèyàn mélòó ló kàrùn sọ ìmúsílìmù tó bẹ́ náà wá wí ni wọ́n ti mọ̀ tọ̀ náà tẹ́wàá ní tí náà wá sí àwọn àbáwá sí ṣàrù tó pọ̀ fún náà wá wí wọ́n ni ṣàrù fún ọkọ̀ in tó wọ́n sí ni pé àwọn àfáà mi wọ́n pé ẹnu láúzù tó wà ní lọ́dọ̀ àkọ́mù yẹn nìkan ni anytime because wọ́n bá dì sí ni ẹ padà síbẹ̀ pẹ̀pẹ̀ ọ̀bá mọ̀ ẹ wà kó gbogbo ọ̀nà ibi tán ti sọ́jọ́ wájọ yóò fún yín ní full picture lẹ́sẹ̀sẹ̀ mọ́ sọ̀rọ̀ dájọ́ tọ̀ṣẹ́ rí hadithi yìí hadithi jẹ́ bíbí abdullahi ni pé tàbá travel kámọ̀ wọlé hadithi tó nítàn ni kìí bá nàbí ti sọ́nà àníbẹ̀ kan sọ́kútọ̀ ẹ̀wọ̀n wọlé jábìrù gẹ́gẹ́ lànàbì sọ fún ó sì ní tó ṣẹlẹ̀ àwọn bùkọ́rí mọ́ wọ́n mọ̀ sàkọ́nsáàlì tó sọ̀rọ̀ àǹdẹ̀ hmm? tọ̀ so nínú alfáàzù àdíìtì yìí ó wà ń bẹ̀ yìí pé ìdá àtọ́ọ́lá àdókòmọ̀ lọ́gọ́ ìbà lára àwọn ìwáyà tí muslim mú wa tẹ́nìkọ̀ọ̀kan bá ṣe ìrìn àjò tó bá pẹ́ ẹ má wọlé lóru Bukhari wà ní mú kò nílò àtọ́lá yóò kàmù náà harasọ́sọ́lá ahlana lera bọ̀ yóò wá ìtọ́ látòlùgẹ́bà fi ṣe bábú ẹ ma ní àbọ̀t ah, ah, bó ní ìtọ́ láìpẹ́ ẹ̀ tó wá input nǹkan mí sínú àdísì tí ò tún sí bẹ́ẹ̀ ni àwọn tánjó ní mímọ̀ ti mọ̀ tọ̀ríkù Buhari búnú dìsáàrì nílò tọ̀ríkù kí ní kan wọ́n ti mọ̀ àwọn táwọn òjò ní mọ́ àwọn lọ́mọ́ ilé bọ̀tí bí dáyò ti mọ rú àṣírí tó wà hadithi ó ní pé kọ́dà ká so ìtọ́lá pọ̀lọ̀gọ́ ibà ó wà ní hadithi yìí pé tẹ́ bá ti ṣe o ní tá a mọ́ wọlé lóru ó ní a ní kẹ́ hátà irun aṣọ rẹ̀ ti wà unkept torí pé ẹ travel ẹ dúó dìgbà tí ó fi ya ahun ẹ mọ̀ gbọ́wọ́ wàtàstàhídà almọ̀gẹ́bà obìnrin tọ́kọ rẹ̀ ò sí títí tí ó fi lè ṣéfù ní ma Imam Bukhari rahimahullah máa wí pé ìmọ̀ láàzù yìí gbọdọ̀ díje kó yí ọ pé kó mọ̀ pé ní àjò tó pẹ́ ni ó tẹ́kì táìmù kí irun abẹ́ tó kún kìí sí ìrìn àjòjọ́ kan pé èyàn fi àwó lẹ̀ sílé mo sì lọ mo jáde nísìn mo travel láti báyìí lọ Ìbàdàn mo dé ń jọ náà so ṣéhùn náà ni àtàtà sidal makita tó bá wọn mọ̀ wípé ìṣẹ́bádìí sàmìsọ̀ sẹ́là ń sọ fún wa nígbà tí sọ̀rọ̀ fitrọ àdìsí anáà sọ pé anáà sọ̀lá ń fún wa lọ́jọ́ 40 days káfí má fi kíní ká má jẹ́ fún kíní ìbẹ́lú ẹ lọ àwọn ọ̀pọ̀jọ́ tó gùn ní fún orú pé káwọn gbẹ́ta sí lábájọ́ òfin lè ṣe tọ́ náà láwùjọ ẹ̀ka tí wọ́n gbọ́ pé tọ̀ tẹ́nì kọ̀ọ̀kan ní wá lónìí àjò tó pẹ́ àwọn mọ̀kọ́ yóò fẹ́ jẹ́ kíkí ní ìfáwọn ẹ̀lẹ́ so pé tábà lọ láwùjọ yìí sọ kálukó tì mọ́ ní ṣe ó fẹ́ kán ronú sí i tó wá débẹ̀ yóò wá múrú wọ́ọ̀dù tó pé ànábì ní ká má wọlé lálẹ́ àmọ́ yóò wá fi ṣe tárújúmọ́ pé fún ẹni tó bá lọ́rìn àjò tó bá pẹ́ àkọ́kọ́ hadisi ìgbé ká má wọlé ní òru táǹsọ̀ fún ìrìn àjò tó pẹ́ ni ò kìí sọ náà àjò àkọ́kọ́ kìí sọ náà àjò kìí àjò jọ kan jọ méjì o ìrìn àjò oṣù kan torí wípé hadisi nígbà náà sọ́sọ́ sọ fún jábìrún abdullahi hmm? ogun ni wọ́n lọ tán tí ń bọ̀ ogun ni wọ́n lọ tán tí ń bọ̀ ogun èyí sọ̀rọ̀ ogun ọjọ́ kan ọjọ́ méjì kìí sọ̀sẹ̀ kan gan distance ẹ̀ láti cover gẹ́gẹ́ tó débi tẹ́ ń lọ gan pẹ́ ń bọ̀ wá ẹ̀ sì nílé rìn fast because àwọn kan tẹ́ kó lọ́wọ́ pọ̀ ẹ̀ lè mú ìyàwó lọ́wọ́ ẹ̀kẹ́rù lọ́wọ́ ràkúnmí náà kẹ́rù kìí ṣe ìrìn àjò òṣèré ẹ̀mí ìjà lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kejì ṣe ń tàn wí náà ní wípé tẹ́ bá ṣe ìrìn àjò tó bá pẹ́ náà ń kọ́ o ṣe haramu náà tún ní pé báyá kí ẹ̀ náà bá tún ní gbọ́dọ̀ wọlé lálẹ́ lọ haramu kọ́ ó wà nù hadith tẹ́ bá ṣe jẹ́mù túrúkọ̀ ẹ̀ ó wà ń bẹ̀ wípé kẹ́ wọ́ náà tẹ́ fi àwọn the same hadith jabir ni hadith ni egun anabi ma sọ fún jabir ń bẹ advice jabir jabir ń kà fún wa ládìs anabi sọ fún jabir nígbà tán lọ pé jabir tó di fẹ́yàwó ọlọ́run di fẹ́yàwó anabi ni ah di fẹ́yàwó kò pẹ́ sí tíbẹ̀ àti bàbá jabir kú ṣé bíkìrù ló fẹ́ ọmọge ló fẹ́ ni àbẹ́ni tó ti lọ́kọ̀ọ́rí ó lẹ́ni tó ti lọ́kọ̀ọ́rí ah anábìrin kí ló dé ó ṣe fẹ́ bí kúrò àbí ah, bàbá mi kú ó dẹ̀ fi àwọn ọmọ obìnrin ọ̀kan sọ obìnrin mẹ́fà ọ̀kan ní méje ọ̀kan ní mẹ́sàn èmi lọ́kùnrin nínú wọn ó wá wù mí kí n fẹ́ obìnrin kan jami atan obìnrin tí ó wọn papọ̀ tí ó lè tọ́jú wọn tí òun náà ọmọ kékeré bí wọn òun ní obìnrin tó takumu alaihinna wa tu'addibuhunna tó lè train wọn ló wọ́n fi nídi bí kúrò agbára bí kúrò lè kọ́ ọmọbìnrin ẹgbẹ̀ wọn nídi ẹn tó lè tọ́jú àwọn àbúrò òun ni ànábì wá sàdúrà fún tọ̀bá náà sàdúrà fún lànábì wá ń sọ fún pé òkè ọ̀dà ànábì wá ń sọ fún pé nígbà tá ń bò wá padà ànábì wá ń sọ fún pé ah, tọba ti pé nísìnyí bá ti ń lọ lé ìwádàá

ànábì wá advice ẹ̀kútọ̀ bá a ṣe wá ń lọ yìí tá a ṣe ń lọ pàdánù náà yìí má wọlé lóru so kí náà wá ṣe ní ogun yẹn wọ́n ti fẹ́ wọ Mọ̀dínà tán ẹ́ wọ́n wá bọ́ sí áskẹ́tì nìkan tó tí wọ́n súnmọ́ Mọ̀dínà ànábì wá dá fíìsì kalẹ̀ wọ́n ní ká pa ràkúnmí gbogbo àjọ jẹ́ ṣẹ́gbọ́n ṣe débẹ̀ nísìnyí àwọn táwọn ń anábì tí ń bọ̀ wá àwọn tí ń fáwọn ará Mọ̀dínà nínú ìpé àwọn ah, tí fẹ́ dé wọn tí fẹ́ dé ayé wọn ń gbà tá ń bọ̀ wá wọ́n wà ní tọ̀ntánisọ̀sọ́ àmọ́ ń ṣe nù wípé ẹjá dómi báyìí náà kí gbogbo àwọn táwọn wà lé anybody tó bá ti kó gbogbo hadisi tó kó gbogbo túkọ̀ hadisi ìjọ yóò ti rí ń wípé nǹkan fẹ́ ṣe ni pé tá ní any means tábà ti fi ìfọ́mà wọn ara lé pé àti fẹ́ dé náàyù yẹn òhó jù gbogbo ẹ̀ náà ni mọ́ bùkọ́lì bí sí bábù bábù kìíní kan lè mọ́nà àtọ́lọ̀ gẹ́bà bábù kìíní kan ẹ́ gbogbo ẹ̀ ló fi ṣe bábù gbogbo tó wọ́n fi ṣe bábù pàpátá ni mọ́ mùsùlùmí wa mú jáde láti sí ẹ́ nísìnyí mọ́ bùkọ́lì lè fi kó ṣe bábù kó fi kìíní kan ṣe bábù ní ṣe pé bẹ́ẹ̀ lónìí láti kó kalẹ̀ kó tó lè satisfy báàbù tọ̀ muslim ó túlẹ̀ ń tẹ̀ pé gbogbo nǹkan tẹ́rí tí ń fún papọ̀ mm, àṣírí rẹ̀ ní àdísì ní rífàṣí àdísì tó ló wà lára àdísì yẹn náà lára nǹkan tán ti sọ pípẹ́ kẹ́ ẹ mọ́ wọlé lálẹ́ ò ní pé àwọn kan ń bẹ tó ṣe pé ṣètọ́nù máa ń kó èròkúrò sí wọn lọ́kàn tán bá ti lọ sí travel tó bá ti jìnà jù ṣètọ́nà kò sí ọlọ́kàn bí bóyá àwọn ará alé wọn wọ́n ṣe jàmbá ẹ́ pé mo fẹ́ surprise ẹ̀mẹ́ òní sọ pé mo bọ̀ wá tọ́ ànábì wa sọ síbi àdísẹ̀ náà kọ́ pé kéèyàn má ṣe bẹ́ẹ̀ yatahawwanuhum wa yaltamisu atharatin tó pé o fẹ́ òkú fẹ́ fi bá wọn mú pé má ṣe jàmbá àbí o fẹ́ wo bí tí wọ́n ti ṣe mistake pé ń ṣe ó wà nù hadith So bẹ̀ so reasons náà so tó mìí pé nísìn lásìkò táwà tó wáyé pé anyway bá bẹ tó fi lè inform ara lé ibùtọ̀ ìwà ọ̀nà àwé ti gbogbo ẹ̀wọ́ wátà làdísì ṣùgbọ́n ìtàwọn èèyàn ń sọ àdísì ọmọdọ́là ni tó bá kan fíkì rẹ̀ ìtí lónà so but ẹni tó ń bá wá ń kà tó ń wọ̀n mọ gbogbo ilé ìníṣù yóò mọ̀ pé ìbọ̀ tí wàláàlà báwọn fàáṣẹ́ ń sọ náà nù àmọ́ ah, bí láti wá rí kò hàn bí àdísì iná ṣùgbọ́n wàláàlà ṣùgbọ́n wàláàlà ṣùgbọ́n wọ́n ṣe ṣùgbọ́n wàláàlà kò lè hàn bí àdísì yìí wọ́n gbé síwájú ṣùgbọ́n àwọn fẹ̀ kan ní túrùkù fún àdísì yìí tó gbé píkṣọ̀ rẹ̀ jáde so so ara nǹkan tí Abubakar al-Ismaili tó ń mọ́ ń ṣe síra rẹ̀ yóò ṣe mustakhraju fún Bukhari then yóò dẹ̀ sọ̀rọ̀ ń pa bọ́yá tẹ́rùjúmọ̀ Bukhari tẹ́rùjúmọ̀ yóò lọ báyìí tẹ́rùjúmọ̀ yóò lọ báyìí àbí ìtumọ̀ báyìí tí Bukhari gbọ́ yé mìíràn báyìí um, yóò sì correct nígbà mi ìgbà mi ń bẹ kò ní correct Ibn Hajar náà ṣe rọ́dù fọ́só Ibn Hajar rí láì lórí tíra mustakhraj Abubakar Ismail dáadáa tó ara hàn tíra al-mustakhraj li Abi Bakr Ismail al-Bukhari òun jẹ́ mustakhraj fún sọ́yìn Bukhari tọ́ asọ́nà mustakhraju lórí sọ́yìn muslim náà fún abu awana yàwá sí ní ti ismaili fún lórí sọ́yìn bukhari láni ti abu awana náà lórí sọ́yìn muslim bó tẹ̀ ṣe pé mustakhraju abu awana yìí wọ́n léyìí tó dọ́dọ̀ àsìkò tí wà nísìn ìmọ̀bá yán ti padà ti rí yòókù ó láwọn páàtì tí rí so but léyìí tán tẹ́ later àwọn padà yíwọ́n sọ pé alkismul mafkud ní mustapha jabi awan pàtì tó wà lost ẹgbẹ̀gbà tó bá wà lost kílótẹ̀ tó wá ń tẹ̀ ìtàmì pẹ̀lú pé wà lost ò ní pé àwọn àfá àti rìfá àti pàtì rí but up to this moment ààrí so àti wá rí so wọ́n fẹ́ pẹ́ báwọn èèyàn sábà ní tíra yẹn lè kán ra yẹn náà fún existing one tán ti tẹ̀ so àbọ̀ àwa ń tọ́ àbọ̀ àwa ní eléyìí ẹ̀yìn lẹ́yìn lòun náà wá bí alkọ́rùnù rọ́bẹ́ àbọ́ àwa náà tẹ́ máa rí bí inú ìsinádù Bukhari àti Muslim òǹkọ́lé léyìí o àbọ́ àwa náà kan bẹ̀ tó pòun jẹ́ bí lẹ́vù àwọn tàbí níbi irú tábì tábì à ń pè ní alwabba bin Abdullah al-Yashkuri Abu Awana al-Basri ìyẹn ilé náà àwọn àṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn àwọn ìmọ̀ mọ́sùn gbọ̀n àwọn ilé wa so à ń pè ní mustakhraju àbí àwana sometimes wọ́n ní musnadu àbí àwana so mustakhraju náà jẹ́ kí ni lórí kí ni lórí sahih muslim لأثناء المستخرج لأبي نعيم الأسبهاني على كل منهما لأن أبو نعيم الأسبهاني ونجي أبو نعيم ونجي أحمد بن عبد الله الأسبهاني ونجي مستخرج لوري صحيحين sàbúnà ẹ̀mù jẹ́ lẹ́fù kan sí ọjẹ́ lẹ́fù àfáà fáwọn alkhatibul Baghdadi àbúnà ẹ̀mù ló ṣe hilyatul awliya hmm. so al-mustakhraj lé àbínà ẹ̀mù al-Asbahani káláwọn àbúnà ẹ̀mù wà níbi irú lẹ́fù àwọn tán wà tán tẹ̀lé àwọn dára kùkù anybody bá ti ń ka àwọn ṣòro bukhari àti muslim tẹbàtí gbọ́ pé inú ajá wọn pé wà kọrọjà olè ismaili ibi mustakhrajin wáyé gbogbo àbúnà ẹmù gbà mustakhrajin ń sọ tẹbàtí ní ká sọ ṣàrò eh, náwàwí náà fún correct sọ later tọ́ náà a ti mọ̀ pé ní ìtìtàbárí mọ̀sọ́rọ̀jọ́ Bukhari tàbí mọ̀sọ́rọ̀jọ́ lásán Muslim àti pé àdísì máa Muslim náà ló fẹ́ mú wá Bukhari fẹ́ but ṣé àwa lè kóòtì káka àdísì kan nísìn nù mustakhraju al-ismaili káwà sọ àdẹ́ndọ̀ bí kánì rọwà al-bukhari ó ní iṣu tó fẹ́ sọ kí ni ìyàtọ̀ tí ń bẹ dẹ́sà pàdé ìsìnká náà kí ni àtọ̀ tí ó wà níbi àdísì àbá kóòtì láti mustakhraj àti ìta kóòtì ń bi sọ̀rọ̀ al-bukhari gangan àti báwo láti bá wọn lò kí ni nǹkan tó lè wà mí tó lè yàtọ̀ níbi ó ti lè papọ̀ wọn ní papọ̀ no respect o torí di fáàtì wípé ẹ lo tọ̀ríkù Bukhari ẹ dákọ̀ Bukhari gangan ẹ ń dápẹ́ tóun jẹ́ bí irọ́ Bukhari tájọ ṣe sheikh ni ẹ lè compare nìyẹn pẹ̀lú Bukhari níbi doctor níbi nǹkan mi ó mì pé bọ́yá àwọn nǹkan kan mí bẹ tí Bukhari ó ti sá fún ṣùgbọ́n ẹni yóò ní sá fún tó gbé Bukhari náà ṣe ìṣirọ́tù sẹ́hà ní sọ pé Bukhari ó pa àánú lágbé ilẹ̀ ìní máa pík ní àwọn alfáàsù mo ní tẹ́nìyàn ò ní kí ẹ̀ tó bẹ́ inshallah tàbá ẹjẹ́ ká pẹ̀lú tàbá kírùn tán káwá continue